ìbejì ẹni tí ó bí ìbejì tí wọ́n wá ń ṣe ẹ̀wà ẹ dákun iye àhó ní ẹ̀sìn ìsìláàmù kọ sí bákan náà àsìkò tí a wà yìí ọdún Christmas tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe bá wọn lò ẹ dákun ní ṣókí. àwọn tí àwọn náà ní jòkó wọ́n pọ́n wọ́n ti pọ́n wálé ọlọ́wọ́n bá ní ṣàpọ́nlé fáwọn náà torí pé bí kálukú bá ń ṣe tiẹ̀ ó padà máa rọ́pọ̀ náà ni so àsìkò tí wọ́n fi ilẹ̀ wọn náà wọ́n ti ṣàpọ́nlé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba sọlọ́n ọbọ̀ọ̀bá ni ṣe dáadáa fún wọn ọlọ́lá ilaha illallah. lórí ìbéèrè tí wọ́n béèrè pé wa ìbejì nínú Islam kò sí ti ń jẹ́ wa ìbejì ìlànà tá a bá bímọ kí làwọn ìgbésẹ̀ tó yẹ ká ṣe lórí ọmọ Islam ti sọ kò sọ̀rọ̀ ìwà ìbejì ń bẹ̀. àṣà Yorùbá ni ó sì ti tako ẹ̀sìn torí pé ìgbàgbọ́ tá a ní lórí ẹ̀wà ìbejì ó ní ọwọ́ kan ẹbọ ọwọ́ kan òṣà ní inú sòtórí ẹ̀ gbogbo àṣà tó bá ti lè jásí pé ó bá ti tako òfin tọ́lọ́wọ́n ọba ṣe lórí ọ̀rọ̀ ẹbọ àyè gbà wọ́n ṣe sòtórí ẹ̀ àìmọye wa láti bíbèjì tá a ṣẹ̀ wà àmọ́ wá sí dàgbà tó yé ọlọ́wọ́n ọba kó jẹ́ kí gbogbo àmọ́ owó dàgbà gẹ́gẹ́ bí ní ṣókí so kò sí ti ń jẹ́ wà bèjì nínú Islam ká gbìnà sí Christmas ó kàn máa ń yà wá lẹ́nu pa àwọn mùsùlùmí gbogbo àlá máa ń béèrè ẹ̀ but àwùjọ ló bí but ibi tó kọ àtàwùjọ fi bí a nílè sọ púpọ̀ but ká sàmọ̀ wípé láàárín àwọn èèyàn tí wọ́n ní ọdún yìí gan ẹnu wọn ò kò lórí ẹ̀ náà àwọn míì ń bẹ tí wọ́n yìí bá wọn celebrate Christmas àti New Year ní náà gbà wípé ọdún tí kò lẹ́rìí inú ẹ̀sìn àwọn ni wọ́n yìí ti bá wọn ṣe so yóò sọ wá jẹ́ pé mùsùlùmí ló wá gbèrú nígbà tí gan àwọn míì gbà kì í sáré ẹ̀sìn wọn so lára àwọn òòṣà tó sì máa ń bọná kì í bẹ ìgbà tó di pé àwọn ọba àwọn olórí wọn tí wọ́n gba ẹ̀sìn christianity ni wọ́n change kínní yẹn sórúkọ christmas orúkọ january janus ni òòṣà tí wọ́n máa ń bọ ní táìmù yẹn ni so àwọn nǹkan yẹn làwọn nǹkan nínú àwọn kristẹni náà rí tán ní ẹ̀sìn yìí kínní yìí ṣe ara christianity so ó dẹ̀ bad ó burú láti máa bá wọn ṣe so lẹ́yìn náà alukóra nílẹ̀ kùndínlọ́kọ́ wà lóyún bíi. ẹ̀sìn yín ẹ fọwọ́ mú ẹ̀sìn tèmi náà jẹ́ mi náà máa ṣe ọba ti fúnra ni ọba sọ ọdún méjì lófin iléyà àti ìtúnu àwẹ̀ náà ni lẹ́yìn rẹ̀ irun ọjọ́ lọ́jọ́ ọdún kékeré lẹ́yìn rẹ̀ ọdún kankan a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kíkí fẹ́ ṣe iléyà kọ́kọ́ kírun ká tó bẹ̀rẹ̀ ayẹyẹ fẹ́ ṣe àwẹ̀ so lẹ́yìn ẹ̀ gbogbo ọdún tá a bá ti pè lọ́dún nínú islam tí ò bá ti sí káfíìrún bẹ̀rẹ̀ kì í sọdún nínú islam sotori ọjọ́ àṣàkíyèsí àsìkò gbà wá àbá ṣàlàyé ẹ̀kọ́ tó ń lé wa jù báyìí lọ abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala èyí tá a wúwo kọ́ lọ́njọ́ ṣe wá láǹfààní kó sì mú wa dúró déédéé wàlọ́lá ilaha illallah tún bẹ́ẹ̀ lọ́n fáwọn alábàágbé wa lẹ́ẹ̀kan sí dáadáa kọ́ lọ́n bá ní ṣe sínú gbèsè ayé wọn ó sì bá ní pọ́n wọn lé ó bá ní tan ìmọ́lẹ̀ òfin ọlọ́run ọba sínú ọkàn kó wa wàlọ́lá ilaha illallah وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه